أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ألم وبا الله أباتي يشواك سوري إسلام وفي أسيوه lé orí ojú ọ̀nà òjíṣẹ́ ńlá anábọ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam atọrọ ìkẹ́ àti igi ọlọ́run ọba fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà abẹ́lẹ́ wọn ọba kí ó bá wa mú ìkẹ́ àti ìgẹ̀ bá àwọn ará ilé àti àwọn sàábì rẹ̀ àti gbogbo al'umma nẹ́bùwà Muhammad lápapọ̀ àbẹ̀lẹ̀ wọn bá àwọn àti àwọn aráalé wa àtàwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ wa kọ́lọ́n kí ó kàwá náà kúnnà àwọn ẹni kọ́lọ́n wọn bó kẹ́ kúnnà àwọn ẹni kọ́lọ́n wọn bó gẹ̀ la ilaha illallah. ní ìtẹ̀síwájú lórí àlàyé usulu sunnah tí ìkànnà àwọn àlùfẹ́sìn tá a mọ̀ sí asheikh abdullah ibn abdulrahman aljibril tí wọ́n ṣe àlàyé lé lórí òun tí à ń gbéyàwó. الإمام أحمد رحمه الله تعالى من àwọn ọ̀rọ̀ tí wọ́n láti fi ṣàlàyé tí ń jẹ́ ìpìlẹ̀ súnà àwọn tí mùsùlùmí gbọ́dọ̀ dúró lé lórí tí ó fi máa jẹ́ mùsùlùmí gidi tí ó fi máa jẹ́ mùsùlùmí òdodo. wọ́n ní wal imanu bi azabil qabr wa anna hadhihi al ummata tuftanu fi quburiha wa tus'alu 'an al iman wal islam. ومن ربه ومن نبيه ويأتيه منكر ونكير كيف شاء الله عز وجل وكيف أراد والإيمان به والتصديق به إمام أحمد قال بني كوان gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé lára àwọn àgbà èèkàn afẹ́ ìsìn ni wọ́n nínú àwọn àfáà tí wọ́n lámìláaka tí wọ́n gbajúmọ̀ lágbàáyé islam onáà ni àfáà wa imam ahmed wọ́n ní wal imanu bi azabil qabr lára ìpìlẹ̀ sunna táǹpì ní ìgbàgbọ́ lára ìpìlẹ̀ ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nínú ọkàn onáà ni ìní ìgbàgbọ́ tí ìyanu sàárè kọ́lọ̀ ń dákun kó má ṣe ẹnìkan kan nù wá lé ní ìyá láyé àti nínú sàárè wa ṣùgbọ́n ìyá ń bẹ nínú sàárè o ló ti tọ́ àti lódodo àwọn kan bẹ nínú àwọn mùsùlùmí tí wọ́n máa ń takò àdáàbòl kọ́bùr pé kò sí ti ń jẹ́ ìyá nínú sàárè àwọn eléyìí olùṣìnà ni wọ́n ẹni tí wọ́n ti ṣìnà lágbárin tí wọ́n ń takò yẹn òun náà ni wọ́n láì bá síbẹ̀ ní mélòó mélòó la fẹ́ kà nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ń fi ìyanu sàárè rinlẹ̀ pé lótìtọ́ àti lódodo ìyà ń bẹ nínú sàárè. so láti má wàá takò nígbà tó já sí ara wọn tí wọ́n takò ìyanu sàárè láti má wàá takò torí àwọn ẹ̀rí tó pọ̀ tó sì fìdí ẹ̀ múlẹ̀ ìyẹn làwọn àfáà fi kọ́ kalẹ̀ wípé nínú téèyàn fi máa jẹ́ olùgbàgbọ́ gidi nínú Islam òun náà ní kéèyàn nígbàgbọ́ sí ìyanu sàárè pé ń bẹ. wa anna hadhihi al-ummata tuftanu fi quburiha bákan náà kéèyàn ó sì gbà wípé àlùmọ̀ yìí ọlọ́run ọbú gbé àdánwò fìtínà yóò gbé bá wọn nínú sàárè fìtínà wo ní ẹ̀rí àwọn èèyàn wo ní yẹn ni pé gbogbo àwọn èèyàn umma tí anabi ń sọ bíbá yìí kì í ṣe ummatul ijaba o ummatud da'wa òun là anabi sallallahu alayhi wa sallam ń sọ fún wa bí torí pé al umma ummatud da'wa ń bẹ ummatul ijaba ń bẹ ummatu da'wa ó kó mùsùlùmí sínú ó kó kékeré sínú àtẹni tó gbà fún anabi sallallahu alayhi wa sallam àtẹni tí ó gbà fún anabi tó bá já sí pé lẹ́yìn ìgbà tọ́lọ́ ń gbé anabi dìde náà ní ń jayé ń sì ń bẹ lórí ilẹ̀ lásìkò gbà náà látìgbà náà títí táyé ó parẹ́ gbogbo àwọn tí wọ́n bá wá sáyé gbogbo orú yóò kí wọ́n wù kán máa ṣe ara àwọn ìjọ tọ́lọ́ wọn bá rán anabi sí gbogbo wọn. ara àwọn ìjọ tọ́lọ́wọ́n ọba ní kànábì ó pè ní gbogbo wọn ara àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba ní kan gba islam gbogbo wọn ara àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba ní kan tẹ̀lé ojúṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam òní gbogbo wọn. náà fi jẹ́ ummatu da'wa ìpèpè anabi ó kó gbogbo wọn náà sí inú ummatu da'wa nìyẹn gbogbo àwọn tó yá pé ìpèpè ànábì kó sínú. sòkòtẹ́nìkan láti gbà tọ́lọ́ ti gbà ànábì dìde tá yóò fi parẹ́ tí pépè ànábì ò ṣe kíni tí ò kó sínú ṣùgbọ́n ara ẹni tí ó gbà ara ẹni tí ò ní gbà àwọn tó bá wá gbà yẹn wọ́n máa wá jẹ́ ummatul ijaba yẹn ni àwọn tó gbà ànábì pè wọ́n wọ́n sì dá ànábì lóhùn sọ àwọn tó dá ànábì lóhùn àwọn yìí ni là ń pè ní ummatu al ṣùgbọ́n ṣé ummatu dáwà lànàbí gbà lérò ń bí àbí ummatu ìjábà kìí ṣe ummatu dáwà umma kìí ṣe ummatu ìjábà jàre ummatu dáwà ló gbà lérò a sọ fún wa pé ummatu dáwà ó kó ẹni tó gbà sínú àtẹni tí ò ṣe kí ni tí ó gbà so ọ̀rọ̀ wípé wa anna hadhihi al-ummata tuftanu fi quburiha ká nígbàgbọ́ wípé gbogbo àwọn àlùmọ́ gbogbo àwọn èèyàn tí ń bẹ látìgbà tọ́lọ́run ti gbà ànábì dìde tí pépè ànábì kó sínú gbogbo wọn ọlọ́run ọbú dán wọn wò pẹ̀lú ànábì yóò fi ànábì dán wọn wò nínú sàárè wọn ọlọ́run ọbú fi ànábì àti ẹ̀sìn tá ànábì mú wa yóò fi ṣe ìdánwò fún wa nínú sàárè wọn so yóò máa wá jẹ́ fìtínà yóò máa jẹ́ okùnfà fìtínà ìdààmú inú sàárè àìní nísìmí inú sàárè fún ẹlòmíì àwọn àwọn oníwọ̀n náà ni àwọn èèyàn tí wọn ò bá gba ntànẹ́bì mú wa nínú sàárì wọn wọn ò ní nísinmi wọn ò ní nísinmi fìtínà ni wọn máa bá yín nù sàárì wàhálà ìdààmú òní ò máa bá wọn nù sàárì ẹlòmíì lè máa wò pé àwọn ṣe wá lè tó bá wọn rárá o ànábì ló sọ o a sì mú wa fún wa a kà fún wa ṣùgbọ́n ẹni tó ń bá gbà òun ò nísinmi torí pé òun ni ó gba ìbéèrè tí wọ́n bí ẹni tí ò bá gba tí ò bá gba nábì láyé kò lè gba ìbéèrè nù sàárè ẹni tí ò bá gba nábì gbọ́ láyé tí ò gba nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó gbà á gbọ́ láyé kò lè gba ìbéèrè nù sàárè so látara ìgbà béèrè nù náà nìyẹn ó ti bẹ̀rẹ̀ ní fìtínà ó ti ṣe kíni ní ó ti bẹ̀rẹ̀ ní wàhálà ó ti bẹ̀rẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ kọlọ́mọṣẹ́wálẹ́ni tí fìtínà ó bá nù sàárè káwa náà dáàbò bo islam wa dáadáa o ẹ dákun ẹ má jẹ́ àfi islam ṣeré ẹ má jẹ́ àkó nínú islam a ní nǹkan kan tá a fi ń somi ara a ní nǹkan kan tó lè jẹ́ ìdáàbòbò fún wa wájú ọlọ́run tó ju islam wa lọ. بدون الإسلام لا قيمة للإنسان tísìlámù bá kú nínú ìgbésí ayé ọmọ nìyàn wàláyé tí islam bá kú nínú ayé èèyàn kan ayé eniyan lójútu kò ráyé wá kò ráyé ṣe. walau kana agnẹ náà kódà kó já sí tá bá ń sọ pé ta ń lówó jù láyé òun ni ọ̀rọ̀ tọlọmba ń bá ṣe fún yàn lọ́rọ̀ gba islam kú lọwọ èèyàn wàláhì kọ́lọ̀ ń fún ní islam kó sì gba orí ayé lọwọ rẹ ó sì lóore wàláhì ó torí ẹ̀jẹ̀ adáàbòbò islam wa. nínú àwọn ọ̀rọ̀ oníṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tí ó jẹ́ àmà wípé àwọn èèyàn ò bá fìtínà pàdé nù sàárè látara gbígba ìbéèrè àti àìgba ìbéèrè àmọ́ hadith kan wá fún wa nínú ẹ̀. náà ni hadith ti wa abu sa'id al-khudri. وني شهدت مع رسول الله صلى الله عليه وسلم جنازة wọ́n ní mo wà pẹ̀lú ànábì mo wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run níbi òkú kan ẹnìkan kú àwa ń ṣètò sísin rẹ̀ níbi ètò ìsìnkú ni mo wà pẹ̀lú ànábì ń bẹ. فقال رسول الله صلى الله عليه وسلم أفاوى أبو سعيد الخدري ولجيش يولون وبابا يا أيها الناس أيها إن هذه الأمة تبتلى في قبورها. الأمة ẹ lọ في dájúdájú pé àwọn èèyàn ọlọ́run ọbú dán wọn wò nínú sàárè wọn o wọ́n ṣe exam nínú sàárè àwọn èèyàn ṣe kíni wọ́n ṣe ìdánwò nínú sàárè àdánwò bá àwọn èèyàn ní inú sàárè. fayidal insanu dúfinà nígbà tí wọ́n bá ti lè sin èèyàn tán fatafarraqa anhu ashabuhu tí àwọn èèyàn tí wọ́n gbé wá sin tán bá ti kú tí wọ́n tí wọ́n yẹ̀yìn padà tí wọ́n ń gbalé wọn lọ tẹ̀sí mọ̀ pé tá bá sìn kó lọlé a sùn sí tẹ́ ni a ní sùn sí tẹ́ tá a bá ti lè bò ó málẹ̀ tán àwa ń lọ tiwa nìyẹn. ṣé kété táwa bá ti yẹ̀yìn padà pé àwa ń lọlé òun ó ti máa ti ń jẹ́ sàárè òkú ti máa ti ń jẹ́ sàárè ó ń ṣe ọlọ́run ọba nígbà táwọn èèyàn rẹ̀ bá sin tán tí wọ́n yẹ̀yìn padà tí wọ́n ń lọ. ja'ahu malakun fi yadihi mitrak màlẹ́kà kan bá dé nínú ruwaya mi ò já ma fún àwọn màlẹ́kà méjì ni munkaro àti nakiru lórúkọ wọn. fi yadihi mitrak yóò mú gbóngbó àbí ká pè é ní kúmà àbí ká pè é ní kóńdó. igi tí máa tík ẹ̀rí mìtọ́rọ́pù wa ni kì wá ṣe igi irin lòún wá jẹ́ bóyá ká pè é ní gbóngbó irin àwọn fọ́gá sọ̀rọ̀ pé àwọn fọ́gá máa ń ní gbóngbó irin kan tí ó sanra bí kóńdó ọlọ́pàá báyìí tó máa fi ń gbá táyà báyìí irin lòún náà jẹ́ àsọpẹ́rù ẹ̀ ní o tó ráàrí kì í òun rí ọlọ́run sì níjà wò ó mọ̀. ṣùgbọ́n ànábì ní mìtírọ́ọ̀kù ni irin gbóngbó orin ànábì ní màlẹ́kà yóò mú un dání nígbà tó bá tí màlẹ́kà ní bá dọ́dọ̀ rẹ̀ tó mú un dání fún yóò wá gbé e dìde yóò gbé e jókòó pé ọ̀rẹ́ ọ yá jókòó àwa ti dé tiwa àwọn èèyàn rẹ tó wá sí ti lọ àwa dé sí ọlọ́run ó yá jókòó yóò gbé e jókòó kọ́ọ̀l yóò ní fi ọkùnrin ni tí wọ́n rán sí yín ẹ̀rí ọkùnrin tí wọ́n rán sí yín sọ kankan pa yìí fún wa. ta lọkùnrin muhammad sallallahu alayhi wa sallam ẹgbàá mi gbé wáyé pé wọ́n béèrè pé man nàbí fi pé ọkùnrin tí wọ́n rán sí yín tí sànẹ́bí muhammad kí ló sọ kankan nípa fún wa. ó ṣe ọlọ́run bá ní fa nkánà mu'minan qal tó bá já sí ẹni tí wọ́n gbé jòkó tí wọ́n bí ń béèrè bá jẹ́ mùmìnì ẹni tó gbọ́ ọlọ́run ọba láàgbọ́ tó gba nábì gbọ́ tó gba kùránì gbọ́ tó gba ìsìláàmù gbọ́ tó bá jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ ní í ṣe ànábì ni yóò fèsì wípé ashhadu an ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu mo ń jẹ́rìí pé kò sí olùjọ́sìn fún kan lódodo àyàfi allah mo sì ń jẹ́rìí pé dájúdájú muhammadu tẹ́ ń bi mí nípa rẹ̀ yẹn ẹrú sìn ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba sì tún ni ẹ dákun ẹ já ṣàkíyèsí ọ̀rọ̀ yìí. a ní dénú sáré kápá nẹ́bì lọ́lọ́run o ẹrú sìn ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run sì ni kìí sọ ọlọ́run kìí ṣẹni tá a máa ń sọ pé ànábì gbà mí ànábì là mí ànábì fún mi lówó ànábì fún mi lọ́mọ rárá o ọwọ́ ọlọ́run là á ti máa tọrọ yìí o owó ọlọ́run ọba allah láti máa tọrọ yìí àmọ́ anabiwa muhammed rúṣin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ni tó bá ti sọ fún wa àá agbọ a gbọ́ àá sì tẹ̀lé àní rọ nírọ́ àní ní olùsọ tó wù ú àní ṣe ìbejì bá sọ kó wa ṣinṣinṣin sì rí bí nǹkan pọ́nbélé sọmọmìnì sọ pé ẹrú sí ọlọ́run ní Muhammad tẹ̀m̀bì nìyẹn òjíṣẹ́ ọlọ́run ọba sì ni fayakul sọdákùtà ó ń ṣe ọlọ́run ọba ní màlẹ́kà tí ń bá arúgbó wa sọ pé òótọ́ ló sọ thumma yuftahu lahu babun ilan lẹ́yìn ìgbà tó bá sọ̀rọ̀ tán wọ́n wá sí ilẹ̀kùn náà fún un wọ́n ṣílẹ̀kùn bọ́ fún jama ilẹ̀kùn náà wọ́n ti jòyè ọlẹ́nu pé àṣebí ó ní ẹrú sí ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ní ó ṣe ajẹ́ pé lẹ́kùn náà tí kébèrè kan wà déńjọ́ kan tí ó wà á mú àlejò pé bí ẹni tó bá sọ pé Muhammad ẹni tó bá sọ àṣẹ́rọ̀ ńlá ilá ilẹ̀ ńlá wà á na Muhammad arọ̀sọ́lá wọ́n ní wọ́n ṣe lẹ́kùn náà fún farabalẹ̀ kó gbọ́ ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ànábì ni wọ́n wá sí ilẹ̀kùn náà كان منزلك لو كفرت بربك هذا كان منزلك لو كفرت بربك ibi ni o bá jẹ́ ààyè rẹ tó bá já kó o bá ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba láàyè ibi tí o bá jẹ́ ààyè rẹ la fi hàn yìí wọ́n kà fi hàn lásán ni kó lè mọ̀ pé òun náà láàyè nù ná ṣùgbọ́n tí ò ní jẹ́ kó wọ́n wọ̀ ni pé torí pé òun ò ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba láà ó wàá sọ pé sórí ibi tá a sí fún ọ yìí ibẹ̀ láàyè rẹ ìwọ gẹ́gẹ́ ló níbẹ̀ tó bá já sí o bá ṣe kèfèrí sí ọlọ́run ọba láàánì ìwọ náà láàyè ò láàyè nu náà sòkò sẹ́nìkan tí ò láàyè nu náà ihun tí ò ní jẹ́ kéèyàn ó wọ̀ ọ́ òun nígbàgbọ́ al-iman jazim ìgbàgbọ́ tó ìgbàgbọ́ tó ìgbàgbọ́ tó yanjú ìgbàgbọ́ tó yanjú tó gbádùn tó lálàáfíà tí ò sẹ́bọ́n tí ò sẹ́bọ́n nú ẹrú ẹ̀ tí ò ní jẹ́ yẹn ó wọ ọ́nà nìyẹn àmọ́ fẹ́ nìkan ò láàyè nùnà kò sẹ́ni tí ò láàyè nùnà. torí ẹ̀mí gbogbo ayé wọ ọ́nà nìyẹn ọlọ́run sẹ̀sẹ̀ máa wáyè fún ẹnìkan pé ah, ìgbọ́lá fẹ́ fòun sí rárá kò sẹ́ni tí ò láàyè. wọ́n padà bí ayé ẹni tí ò bá wọ ọbẹ̀ wọ́n dì í ni àmọ́ kò sẹ́ni tí ò láàyè torí ẹ̀ tá ti wá mà bẹ́ẹ̀ ẹ dákun ẹ já ṣiṣẹ́ ká máa sí ààyè wa nù náà yẹn ká sì máa bẹ lọ́wọ́ ọba kó ṣàánú wa kó dáàbò bò wá gbogbo ntí máa mú yàn án dọ́mọ náà kọ́lọ̀ ń dákun kó lé wa jìnnà sí i kó fi àánú rẹ̀ kó fi lé wa jìnnà sí i kó fi gbé jìnnà sí wa. ó ọ̀rọ̀ ọba ni wọ́n wá sílẹ̀kùn nì fún pé ààyè rẹ nínú náà rèé tó bá lọ jásí pé o bá ṣe kèfèrí sí ọlọ́run ọba Allah. fàámà is àmàǹtà fahadha manziluk àmọ́ ńgbà tó wájá pé mùmíní ni ọ́ yìí olùgbọ́lọ́wọ́n ọba láàgbọ́ oníwọ̀ yìí tọ́ òní dé síbẹ̀ yẹn ààyè rẹ wá lélẹ́yìí fayuftahu lahu babun ila aljannati wọ́n wá sí ilẹ̀kùn àlùjánná wọ́n sì fún wọ́n pa ilẹ̀kùn náà yẹn dé padà wọ́n ṣe kí wọ́n ti yún padà wọ́n wá sílẹ̀kùn àlùjánná fún tán wá ṣílẹ̀kùn àlùjánà fún ni ṣe mọ̀ pé gbogbo wa là ń ran kan là ń tàn máa pé ká wọ àlùjánà tán bá ti ń ṣílẹ̀kùn àlùjánà fún anábì ní fa yuridu an yanhada ilayhi tán bá ti ṣí báyìí yóò kàn fẹ́ dìde láti máa lọ sínú àlùjánà ni. fayaqulu lahu màlẹ́kà yẹn wà sọ pé uskun fara rẹ̀ balẹ̀ fi ara rẹ̀ balẹ̀ mọ̀kàndú wàyó sọ̀hùlẹ̀ òfin qabrihi pé ilẹ̀kùn tá a ṣí yìí àní tì í atẹ́gùn tútù náà àlùjáná ó máa wá fẹ́ sí ọlá àmọ́ òní ti wọ́ bẹ̀. lẹ́yìn náà fàyó sàhùláhù fi qabrihi ó ń ṣe ọlọ́run ọba ni wọ́n wá fẹ́ sàárè rẹ̀ fún wọ́n wá fẹ́ fún nínú ẹgbà wa mi ànábi ní dédé ibi tójú rẹ̀ bá lè rí iná ibẹ̀ náà ní sàárè rẹ̀ ó fẹ́ dé táyì ó gbà tára nù sàárè ọlọ́run dákun kó gbà wá láàyè nù sàárè o kó má jẹ́ sàárè òhọ́ má wa kó má jẹ́ àlò ní bó ti má nì kọ́lọ̀ ń ṣe wálé ní tí sàárè ò fẹ̀ fún ẹ̀rí tí wọ́n ṣílẹ̀kùn àlùjánnà fún tí wọ́n palẹ̀kùn náà rẹ̀ tí wọ́n pàdé padà fún. eléyìí ni tí ó ṣẹlẹ̀ nù sàárè fàyàkúlù lahu ó ń ṣe ọba ní wa in kana kafiran tó bá jẹ́ pé kèfèrí lẹni tí ó kú tó wọnú sàárè aw munafiqan àbí ẹni tí ń bẹ láàrin àwọn mùmìnì lára àmọ́ tí ò sí pẹ̀lú wọn lẹ́mìí tá ń pè ní mùnàfìkì ẹni tí ó máa ṣàfihàn pé mùsùlùmí lèmi náà àmọ́ kèfèrí ni nínú ọkàn òun náà sì mà pé kèfèrí lòun ẹ̀yin lè kàn mọ́ àmúhùnmá rẹ̀ àmọ́ ń bá yín ṣe Islam nígbà tó bá fífọ́ rẹ̀ tó bá ráǹfààní kan ló bá yín ṣe àmọ́ tí o bá ti ráǹfààní òun yóò padà sóko kèfèrí rẹ̀ anábìnrin tírú ẹni bẹ́ẹ̀ bá kú àbí kèfèrí kú màlẹ́kà ó sọ fún wípé ma taqulu fi hadha ar-rajul arákùnrin tí wọ́n rán sí yín yẹn kí ni tó o fẹ́ sọ ń pa rẹ̀ sọ nǹkankan kí ló fẹ́ sọ ń pa rẹ̀. fa yaqul yóò wá fèsì wípé la adìrì ìsì ẹ̀ máa tí mo lè sọ lọ́rọ̀ tẹ́lẹ̀ kó ti fèèlì yóò lóun ò máa tó ń lè sọ. la adìrì ìyìn máa nǹkan tí mo lè sọ. kọjá pé sami'tu an-nasa yaquluna shay'an èmi náà kàn máa ń gbọ́ táwọn èèyàn sáà máa ń sọ nǹkan kan mo máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń ṣe kíni tá a máa ń sọ nǹkan kan ẹ̀rí tán fẹ̀yàkùn màlẹ́kọ̀ wà sọ fún pé ládàrọ̀ ìta wàlẹ̀ àtàlẹ̀ ìta ó mà ó sì rí ìka àbí ó gbọ́ sétí ó rí ìka ó sì lu ayé rẹ bẹ́ẹ̀ ó wá dé sínú sàárè ó wá ń bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. wọlé tẹ̀dẹ́yìtà wọ́n tún wá mọ̀nà òkú sórí àánú òòrìn lórí ìmọ̀nà Allahu akbar gbogbo àwọn ọ̀rọ̀ yìí ń jẹ́ oyé mùsùlùmí wípé mùsùlùmí kú oríire kó sì máa dúpẹ́ kó oríire yẹn má bọ́ ọmọ tó fi lọ pàdé ọlọ́run ẹ̀wọ̀n tí màlẹ́kà ó sọ fún kèfèrí àti mùnàfìkì la daraita wala talaita wala o mà o kà o tún mọ̀nà. ثم يفتح له باب إلى الجنة Ànábì ní wọ́n wá ṣílẹ̀kùn àlùjánà fún wọ́n ṣílẹ̀kùn bó fún jama ilẹ̀kùn àlùjánà. fayakul malayika wa sọ fún pé haza manzilu kalau amanta bi rabbik ibi tá a ṣí kalẹ̀ fún ọ yìí ààyè tiẹ̀ nìyẹn nínú àlùjánà tó bá lọ ṣe kó o ibi tó o bá wọ̀ eléyìí náà já mọ̀ pé kò sẹ́nìkan tí ò láàyè inú àlùjánnà bí gbogbo ara ayé gbogbo ara ayé pátá láì yọ ẹnìkan lẹ̀ tí wọ́n bá láwọn gbọ́ ọlọ́run ọba láàgbọ́ wàláyé ọlọ́run ò ní sẹ̀sẹ̀ máa wáàyè fẹ́ nìkan pé ibola fẹ́ fi wọ́ síbà ẹ ti pọ̀ jù àwádẹ́ nìkan kan ti ń lọ nánú yín ọlọ́run ní sẹ̀sẹ̀ máa wáàyè fẹ́ nìkan kan. ààyè kálukú jẹ́ kí ni ó ti wà nínú àlùjánnà ṣùgbọ́n bí wọ́n ti ṣí i fún un yẹn kí ni ó tẹ̀lẹ̀ dédé tó ṣẹlẹ̀ sí mùmíní tákọ́kọ́ sí ilẹ̀kùn náà fún náà ló ṣẹlẹ̀ sóhun náà anabi sallallahu alayhi wa sallam ó ní wàá sọ fún pé fa amma idh kafarta bi rabbik àmọ́ ńgbà tó já sí o ṣàìgbàgbọ́ o ṣe kẹfẹ́rí sọ́lọ́ngàn ọba olúwa rẹ̀ allah fa inna allah azza wa jalla dájúdájú ọlọ́run ọba ọba tó gbangban ọba bíi ọba ọ̀wọ́n abdalaka bíi hadha ó mà ti fi eléyìí rọ́pò fún ọ ó ti fi eléyìí ó ti rọ́pò fún ọ ewo anabi ni wa yuftahu lahu babun ila an-nar wọn wàá ṣílẹ̀kùn náà kalẹ̀ fún Ọlọ́run ti fi eléyìí rọ́pò fún ọ nígbà tó o ti láàyè tí o ti ṣiṣẹ́ kó wà jẹnà Ọlọ́run ti fi ààyè míì rọ́pò fún ọ nínú iná eléyìí tí mùsùlùmí bá jẹ́ mùsùlùmí sígbà ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yé kò ní sí èméjì kankan nínú ẹ̀mí ẹ̀ wípé béèyàn bá ẹ lè kú lórí ìṣe kèfèrí wàláhì sọ̀sẹ̀ yìí náà ni tí ò sí èméjì kankan mẹ́ téèyàn bá kú lórí kèfèrí téèyàn ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ pé ẹ má dájú ẹnìkan kan ọ̀rọ̀ tọ́lọ́mọ bá ti ọ̀rẹ́ ìdíje kínní tó ti dá kalẹ̀ ni téèyàn pé ìta nǹka yìí ní sọ̀rọ̀ ànábì ni kì í sọ̀rọ̀ bàbá ẹnìkan alẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òun ló ti ọ̀rẹ́ dì sọ ibi tí ó jáyé kèfèrí àti ibi tí ó jáyè mùmíní káwo kàn sọ ọ́ jáde ni nta ànábì sọ ni so tá a bá sọ tá a bá sọ fún yàn pé ẹ má dájọ́ ẹnìkan ànábì láyà máa sọ yìí fún torí ẹ̀ káwa mùsùlùmí máa ń tà ń ṣe nígbà táwọn àfọwọ́ àkà ajáde kébí yàn bá kún kékeré ńlọnu náà nígbà tí ìwọ ló dáná ni ṣé ẹ̀yin ò máa fọ́rọ̀ tọ́lọ̀ ti sọ àtọ̀rọ̀ tá ti sọ ni wọ́n ń kà sí yín létí ni àyà kúránì bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn bá ní àlùjánnà ẹ kò sí iyèméjì gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe nǹkan mi yàtọ̀ sí Allah ọlọ́run ọba Allah ti ṣe àlùjánnà léèwọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ láti wọ̀ wá máa wá ònàrò iná ni ó gbé inú iná nílé rẹ̀ tí ó gbé kí ló fi yàtọ̀ sí hadith táǹkà ìjàmá ṣe mọ̀ pé kò yàtọ̀ síra wọn ó ọlọ́run ọba ni wọ́n ó ṣílẹ̀kùn àlùjánnà fún wa ní tó bá jẹ́ pé o bá gbọ́ ọlọ́run ọba láàgbọ́ ni tí í ààyè rẹ nìyẹn ṣùgbọ́n nígbà tó wá ṣe kèfèrí tó ṣàìgbàgbọ́ sí aláwò yìí ọlọ́run bá ti fi bòmí ọ̀rọ̀pọ̀ fún ọ òun náà níná wọ́n wàá sílẹ̀kùn náà wọ́n ṣì kalẹ̀ fún ẹ̀rí wọ́n wàá nípa adé mọ́. thumma yaqma'uhu qam'atan bil mitraq anabi sallallahu alayhi wa sallam ó lẹ́yìn ìgbà náà ni màlẹ́kà yẹn wàá kó gbóngbó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé gbóngbó orin ni o kì í ṣe gí o yóò wá kó bò wọ́n wá ètò bá kó bó báyìí nínú rúwáyà mi ò ń ṣe ọlọ́run ọba ní yóò lọlẹ̀ yóò dé òpin ilẹ̀ ẹlẹ̀ pátápátá sí ìsìlẹ̀ ẹlẹ́ẹ̀keje yóò dé òpin ibẹ̀ yóò tún wá ta sókè padà ẹ̀rí ẹgbẹ́ ayé ọ̀kan mọ̀nú fàjàmá yóò dé òpin ilẹ̀ yóò tún wá ṣe kí yóò tún wá ta sí òkè padà ó ń ṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ní yóò wá pariwo yóò ké alùkì ni ó kọ́kọ́ jẹ́ fún un alùkì ẹ̀yin náà máa rú ẹ̀ nígbà míì tí wọ́n bá kọ́kọ́ náàyà tí ẹgbà ń bá dùn tó bá tọ̀ ọ́ la dáadáa ní tó bá fẹ́ tí ẹkún yẹn bá wúwo lára ẹ̀ kò ní tètè rí ohun fọ̀ jáde yóò máa gbin nínú ni yóò máa ó lè gbin tó ṣẹ́jú márùn kó tó wá rí ibi yanu sọ̀rọ̀ aluki ni ó kọ́kọ́ jẹ́ fún náà àlùkì. ó ṣe ọba sallallahu alayhi wa sallam ó ní wọ́n nà á ní gbóngbóng yẹn yóò wọ ilẹ̀ yóò wọ lọ yóò délẹ̀ kéje wa yóò wá ta sókè padà yóò wá anabi sallallahu alayhi wa wa sallam ó ní ngbà tó bá wá ké kíké ní kíké tí ó khaliqullahi kullihim ghayra saqalaini ó ń ṣe ọlọ́run ọba ní gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá tó létí gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátá ni wọ́n gbọ́ igbe rẹ̀ gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátá náà ni wọ́n ṣe kínni wọ́n gbọ́ igbe. ghayra saqalain àyàfi èèyàn àtàlùjànú nìkan ni wọ́n á nígbọ̀ èèyàn àtàlùjànú nìkan ni òní gbogbo ẹ̀dá yòókù àti o àtẹja o àtẹyẹ o àti kòkòrò gbogbo wọn ni wọ́n ṣe kínni wọ́n gbọ́ pé èèyàn ló ké báyìí wọ́n gbọ́ igbe yẹn anabi ní àfihàn àtàlùjánu nìkan ni ò ní gbọ́ kódà ní ọ̀rọ̀ mi anabi ní tí yìí bá ṣe pé kẹrù àti sinyin àti sinra yín mọ̀ bá a mọ̀ bàyín nígbà tẹ́ ẹ bá kú yìnyín bá ní kọ́lọ́ngàn bó tiẹ̀ fún yín ní gbé òkú gbọ́ nù sàárè àwọn tí ń jìyà nù sàárè ìbánikọ́lọ́ wọn bó tiẹ̀ jẹ́ gbọ́ sétílẹ̀ kan báyìí kẹ́ gbọ́run tí mò ń fetí gbọ́. anabi sallallahu alayhi wa sallam a máa gbọ́ ìgbé òkú nù sàárè ńgbà mi máa jẹ ìyà. bẹ́ẹ̀ náà máa hadisi àwọn èèyàn méjì tá ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn tó ní wọ́n ń jẹ àwọn méjèèjì ní ìyà ànábì gbọ́ ni ànábì gbọ́ ni pé àwọn sàárè méjèèjì wọ́n ń jìyà. àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ allah jìyà Allahu Akbar kí ni ni kò sí àánú sàárè bí yẹn bá ní òsí àánú sàárè àánú wa sọ pé ńgbà tí òkúkú gbà pé ìyá ń sàárè bá fi hàn án jẹ́ ó jẹ́ kó lè bá a máa torí pé tí ò bá jẹ́ à ó mú jẹ gbénu tó bá ti ní òsálù tó bá ti ní kò sí wa fi sí ná bá ti ní òsí sàárè jẹ́ ó jẹ́ kó wàláì kọ̀ǹfàmù ni ìyá ń bẹnu sáré. títí pé tá a bá kàn ti sìn yẹn bá ń pé ilé ló lọ tarara mami rèlé o bá dadi rèlé o a kàn kọrin lásán ni ní ti ń bẹ lẹ́yìn ọ̀fà ju òjé lọ ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ìwé làwọn kàn ti sìn yẹn ó kàn ti tán síbẹ̀ afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan ní. Ni ولو أن إذا متنا تركنا لكان الموت راحة كل حي tó bá yá sókè tá a bá ti kú gbogbo ẹ ti hẹ́ndì náà nìyẹn wọ́n kàn sọ wálẹ̀ ní kó ti kú ti kú ti parí tiẹ̀ ìwà wọn sọ pé ẹ ẹni ti kú ti parí iṣẹ́ kò parí iṣẹ́ o tí o bá gbé ìmánì kú wà lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni ìdààmú tó rí láyé yẹn kò tó nǹkan kan rárá ولو أنا إذا متنا تركنا لكان لموت راحة كل حي لكان لموت راحة كل حي bẹ́ẹ̀ yẹn bá kú tán bá kàn fílẹ̀ pétọ́ ó ti kú ó ti kú fi ẹ ti sánu ikú ò bá máa jẹ́ sinmi gbà náà gbà náà làbá máa sọ pé ẹni tó kú ṣe kí ni ó lọ sinmi ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ṣùgbọ́n kò sí èèyàn kan tí ó kú tán àní gbé dìde àkọ́kọ́ gbéǹde wa inú sàárè sí ni bàbá ti sìn yàn wọ́n gbé jókòó padà nígbà táwọn tó sin bá lọ tán wọ́n wàá gbé jókòó wọ́n gbé dìde yóò àjókòó so àkọ́kọ́ gbẹ́dìde nìyẹn lànàbì sallallahu alayhi wa sallam fi ní màmá tàfàkọ̀dé kọ́mẹ́tì kìyàmẹ́tùhù gbogbo ẹni bá ti kú àlìkìyàmà rẹ ti dìde àlìkìyàmà rẹ ti kí ni ti dìde fún so ìgbẹ́dìde inú sàárè ni àlìkìyàmẹ́tù sógorọ̀ ìgbẹ́ǹde kékeré ti bẹ̀rẹ̀ báwọn gẹ́gẹ́ bí oorun tá ń sùn láyé ṣe jẹ́ alimawutatu sógorọ̀ ikú kékeré lorun bẹ́ẹ̀ náà ni ìgbé ìdìde nù sàárè ó jẹ́ alkiyamatu sugro ìgbé ìdìde kékeré tòun ó béèrè àwọn ìbéèrè náà ara ẹ̀ náà lélẹ̀ ara ẹ̀ náà nìyí náà ó ń ṣe ọlọ́run ọba sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹkún tí ó sun igbe tí ó ké gbogbo ẹ̀dá pátá. náà ni wọ́n gbọ́ ohun igbe ariwo kèfèrí tí wọ́n nà nínú sàárè àfi èèyàn àti àlùjánu nìkan ni ẹ̀rí. فقال abu sa'id al wani ní àwọn àkànnú àwọn jàmáà ni àwọn èèyàn tí wọ́n ń bẹ ń gbà tá nàbì ń sọ̀rọ̀ yẹn ya rasulallah òjíṣẹ́ Ọlọ́run. ma ahadun yaqumu alayhi malakun fi yadihi mitraq illa hila inda dhalika. anabi ah, ìyìn pé ẹnìkan wà tó já pé ńgbà tí wọ́n bá sin tán tí màlẹ́kà kan bá gbé e dìde tó sì mú gbóngbó orin dání. Ah, ẹ̀rù ó má ba yẹn yóò má sọ̀sọ́kú sọ ẹ̀rù ó ṣe kí ni ẹ̀rù ó bá yẹn èyí ó sọ ọ́ ìsọkúsọ ẹ̀sẹ̀yìn òní sì èyàn òní sì ìbéèrè dáhùn báyìí sẹ́yìn òní fẹ́ẹ̀lì báyìí ẹ̀wọ̀n àmàlẹ́ àwọn sàhábà tí ńgbà tí yẹn rí màlẹ́kà màlẹ́kà tó gbé gbóngbó orin tó ń gbé dání tó wá gbé yẹn dìde ẹ̀rù ní báyìí ẹ̀rù báyìí o kódà àwọn sàhábà gan béèrè pé ah ìwé oúnjẹ ọlọ́run tó sì rọrùn tí màlẹ́kà ó jẹ́ kí ni kó gbé yẹn dìde káwárí irin tí ó fi nàyàn lọ́wọ́ rẹ̀ kẹ́rù mọ́ báyàn tí ò wá ní sí ìbéèrè dáhùn anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọba ó ti ṣàdéhùn fáwọn olùgbàgbọ́ òdodo láyé pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit nìyẹn pé àwọn tí wọ́n já olùgbàgbọ́ òdodo ah, alhamdulillah amadupẹ́ o kọ́lọ̀ ń dákun kó kó ṣàlékún gbàgbọ́ wa kó ṣàlékún gbàgbọ́ wa. yòfábítù lọ́hùn lẹ́dínà àmànú bìlkọ́ọ̀lì sáàbìtì. àwọn tí wọ́n jáwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní òun fi ẹnu òun fẹsẹ̀ wọn múlẹ̀. ìbẹ̀rù màlẹ́kà tí wọ́n rí yẹn òun ò ní jẹ́ kó kó wọn láyà jẹ́ débi pé òun máa sọ̀sọ́ kú sọ wájú ẹ̀. ọlọ́run ọba ó fi ahọ́n wọn yóò fi lé náà ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ lọ́lé kí ó ẹ má ẹ má ẹ má banújẹ́ o eléyìí sọ̀rọ̀ àfa o wàláyé àfa mi lè dénú sàárè tí ò ní rí sífọ̀ ọ̀jẹ̀ ìjà fọ̀rọ̀ àfa alẹ́ ti bí àfa láàrin tí wọ́n tẹ̀sẹ̀ lọ kéwú ni àbútọ́líbì kò ní rí èsì fọ̀ lárúbáwá sì ni lárúbáwá pọ́nbélé ni kò ní rí èsì fọ̀ torí kó gbé kékeré wọnú sàárè ni so eléyìí ọlọ́run ò fi ọ̀rọ̀ kí ó pín eléyìí kí lọ́lọ́run fi pín jama ẹ́ ẹ́ jazakumullahu khaira al-iman ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni torí ẹ̀ kò sí àfáà kan ọ̀rí bíi proud pé àwa ti kéwú náà nígbà táwa ti kéwú yìí gbogbo ìrọ̀rùn ni ó bá dé ìrọ̀rùn kan ni ó bá dé o tó bá lọ jókòó ti yíyan ní tó wá lọ ń bá wọn ṣẹbọ tó wá níwọ ti kéwú tán ìwọ mọ ó há odidi kuraani sórí ni ó wá lọ ń ṣẹbọ ní tó bá dénú sàárè obì ó sálọ ní agbárí ẹ agbogbo agbárí yẹn ó di kòlòfo ni kò ní bá ìrọ̀rùn dé rárá kò ní bá ìrọ̀rùn kankan dé torí ẹ iman ìgbàgbọ́ òun lọ́lọ́run ọba adẹ́dá ló fi to àlámọ̀rí yìí àtìrẹ́sì inú sàárè pọ̀ lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ ọba òfin ké ó pin òfin lárúbáwá pín ọlọ́run ọba fi ìgbàgbọ́ téèyàn bá ní sí Allah téèyàn ní sójúṣe ọlọ́run tọ́lọ́run ọba fi tó nìyẹn sòlófà tó fi já sí pé àwa tá a kéwú ká má banújẹ́ rárá gbogbo wa ò lè kéwú tán àmì ẹ̀dákùn máa gbọ́ wà sí ó dáa púpọ̀ ká máa gbọ́ wà sí ká máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àfa tí wọ́n jẹ́ àfa súnà ní o àfa súnà là ń sọ o àfa súnà là ń sọ o kìí sàáfà ojú màálù mẹ́rìndínlógún àtàrí mẹ́rìndínlógún kìí sàwọn àfáwọn là ń sọ fún yín o àwọn àfáà tí ó ti ba tí ó ti ba ìmánì yín gan jẹ́kẹ́ tó déwájú ọlọ́run tí wọ́n á sọ yín di pòlòfó tí wọ́n máa béèrè béèrè tẹ́yìn náà máa fòfóló tó gbọ́n ti fojú màálù mẹ́rìndínlógún àtàrí mẹ́rìndínlógún wọ́n ti fi ba ìmánì jẹ́ mọ́ yín lọ́wọ́ ni kìí ṣerú àwọn táwọn sọ pé ẹ máa gbọ́ wá sí wọn ni wá so torí ẹ̀ anaba muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ti promise àwọn olùgbàgbọ́ pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya àwọn tí wọ́n bá já àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ó fi ẹsẹ̀ wọn múlẹ̀ yóò fi ahọ́n wọn múlẹ̀ yóò fi ọkàn wọn balẹ̀ láti dáhùn ìbéèrè náà tí ò ní sí àwọn ìwìkúwì tí ò ní sí à ń sọ̀sọ̀kúsọ. So tí ò ní sí à ń fọ èsì tí ò bá ìbéèrè náà lọ tí ò ní sí fún wọn. so alhamdulillah adúpẹ́ kọ́lọ́hún ọba ní ká máa jẹ́ mùsùlùmí kọ́lọ́hún ṣàlékún ìmánì wa. so eléyìí hadith kan nìyẹn nípa kíni nípa ìyanu sàárè àti ìkàṣẹ́rì wà fáwa o akànlọ́mú hadith yẹn wá nìyẹn ká kọ́kọ́ lè fi màná wípé ìyanu sàárè confam ni kò sí iyèméjì ń bẹ rárá alimam ahmed rahimahullahu ta'ala wọ́n ní wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ wa nínú sàárì nípa kíni nípa al-iman wal islam ìgbàgbọ́ àti islam ni wọ́n fi òun ní ìbéèrè tí wọ́n fi ṣe ìdánwò fún wa nínú sàárì. waman rabbuka lára tí wọ́n bí ọ ni pé ta ni olúwa rẹ waman nabiyuka ta ni ànábì rẹ wayati munkarun wa nakir màlẹ́kà tí ń jẹ́ munkaru àti nakiru wọ́n wá bá ọ kayfa sha Allahu azza wa jal bọ́ọ̀lù wọn bá bá ti fẹ́ kí wọ́n wá ẹnìkan ní wọn béèrè pé ẹ munkaru àti nakiru tani wọn wà báyẹn nu sàárẹ bó ni wọn ṣe wá ná a ní kó lọ béèrè lọ́wọ́ òkú má béèrè lọ́wọ́ alààyè torí pé ẹni tó ti kú òun ni wọ́n ti yọ sí sáyọ sẹ́mi ni sọ́fin máa bí èmi pé bò ni wọ́n ṣe wá àmọ́ ti yọ sẹ́ni kankan nu wa ẹ̀hẹ́n ẹni tó bá fẹ́ béèrè irú béèrè òun yóò lọ béèrè lọ́wọ́ àwọn òkú tẹ̀yìn òkú báwo ni munkaru àti nakiru ṣe ṣe kíni bóun ṣe wá òkú náà sì kò lè ṣe kò lè yorùbá máa òkú ìrójú bára ayé wíjọ́ òkú kì í rójú bára ayé wíjọ́ that is <laughs> àìrójú àìráyè tí ń bá òkú nu sàárè gan kò lè láǹfààní àjọ kó n fẹ́ máa rojọ́ pẹ̀lú ara yìí tẹ́lẹ̀ yìí tẹ́ ń wọnú fíìmù yẹn pípa àwọn onífíìmù ba nǹkan jẹ́ máa máa ń wá àwọn èèyàn lára o. ó wà ní ìwọ òkú yà fẹ́ bá ọ sọ̀rọ̀ ta ló pa ọ́ ó máa pè é ó máa pè é ẹlẹ́kẹta ni wọn náà dáhùn onímọ̀ máa dìde Allahu Akbar kálukú náà ti gọ̀ ọ́ àti gọ̀ ọ́ àti fọ́ máa débi báyìí yẹn náà ah, òkú yẹn dìde gbogbo gbogbo erékeré ẹni tí wọ́n pè lókù ẹ bíyà bíyà kànjí kan náà ni bóyá yóò sógbó kan náà ni tó bá tó di inú eré mi ẹ tún rí nínú ẹ náà wẹ́ẹ́ káyìn náà ti mọ̀ yìí pé ẹ̀sán lásán ni tó bá tún di inú eré mi ẹ̀ tún ṣe kí ni ẹ̀ tún rẹ̀ ní tán pè lókùú lánàá tán lọ láwọn lọ jí ní tẹ̀ ẹ̀ rí nínú eré mi ó tún ló tún mi ẹ̀ ti mọ̀ pé tàn nìyẹn ẹ̀tàn nìyí hùn Yorùbá náà ni máa sọ pé òkú kì í rójú bara ayé wíjọ́ òkú kì í rójú bara ayé wíjọ́ kò pọ́sibù. so o lè lọ béèrè lọ́wọ́ òkú pé munkari àti nakiru náà ṣe yọ kò máa pe ah wọ́n wá lóòótọ́ kódà ńgbà tán wá ah mo sọ o ah gbogbo yẹn yìí ti máa ń gbádùn kò ní bẹ́ẹ̀ wá kó ti yín báwọn yìí máa ti ń jìyà náà kò ti yín so torí ẹ̀ kọ́ ló ń dákun kó ṣe wá ní òkú tí ọlọ́run ó kẹ́ nínú sàárè gbogbo àti kíni àrọ́gbọ́dá. anabi sallallahu alayhi wa sallam ó jáde báwọn sàábà nínú mọ́ṣáláṣí ńjọ kan ó kàn fi wọ́n sàn án rẹ́rìn wọ́n sàn án rẹ́rìn ẹ̀rín ah, ah. yẹn pọ̀ anabi ní tó bá jásí bá rántí olùfọ́ adùn olùfọ́ kí n mọ̀ pé adùn ẹni tí máa ń sọ tó dùn di kíkorò tí máa ń sọ ìdùnnú di lójijì tó bá já pé ẹ bá rántí rẹ̀ ní hazimulazat lànàbí pé hazimulazat ẹni tí máa ń fọ́ adùn tí ó sọ ìdùnnú di ìbànújẹ́ tí ó sọ dídùn di kíkorò lẹ́ẹ̀kan náà tí ó sọ ìtútù olùjì tí ó sọ ìfọ̀kànbalẹ̀ yóò sọ di ìfòyà èkó ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí arábìnrin tẹ̀ bá máa ń rántí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀rín yìí ò ní tó báyìí ẹni yóò ní tó báyìí ẹ̀rí so eléyìí jẹ́ àmà wípé ikú ń bẹ yóò sì jẹ́ sábàbí tá a fi dénú sàárè tàbá sì ti dénú sàárè àti dáàyè ní ènìyàn tó ti yàtọ̀ sáyé tá a ti ń bọ̀ kò ṣeé ayé ò ṣeé padà sí mọ́ ẹ jáde pé inú ìyá wa ò ṣeé ṣe kí ni kò ṣeé padà sí ibẹ̀ ládẹ̀ tí wá sí ilé ayé bẹ́ẹ̀ náà láyé náà ò ní ṣeé padà sí bẹ́ni tó ti dé inú sàárè kọ́lọ̀ ń ṣe wálé ní tí ó rí gbádùn nù sàárè ó ń ṣe ọlọ́run ọba alimami ahmed wọn ni wàkẹ́yìfà àrọ́ọ̀dà màlẹ́kà méjèèjì tá a sọ yìí wọ́n wà á bọ́lọ̀ ń bá ṣe fẹ́ kí wọ́n ṣe kí ni kan wá wal imanu bí ìwà tẹ̀sídẹ́ kò bí hì òun wá rèé iṣẹ́ ni o tẹ́lẹ̀ gbogbo ń bá a kà pátá kẹ́ ẹ gbà á gbọ́ kẹ́ ẹ nígbàgbọ́ sí i kẹ́ ẹ sì gbà kó dodo ni dáadáa ni o bí a jẹ́ mùsùlùmí tí ó gbé imáni pàdé ọlọ́run tí ó gbé ìgbàgbọ́ òdodo pàdé ọlọ́run dáadáa ni o dáadáa òun ni téèyàn ó gba gbogbo ń tá a kà á lẹ̀ yìí kó má jà á ní ìyàn bó ti wù kó kéré ma torí pé ní bá jà á níyàn ìsìláàmù ló ṣe kínni yóò bàjẹ́ máa ní ọwọ́ so eléyà imam ahmed wọ́n sọ àlàyé ti imam ahmed ni wa insha allah ta'ala uh, okay afáwa asheikh abdullahi bin abdulrahman aljibrin àwọn abẹ́rẹ́ sí wọn fẹ́ máa mú àlàyé tí wọ́n wá lórí gbogbo ń ta àkà yìí wọ́n ní wàhálà aidan mímà yẹtùkọlù fìlì ìmáàní bìlì yàwó mi lè àkèrè wọ́n ní gbogbo ń tí àfáwa kàkálẹ̀ yìí pátá lára àwọn nǹkan tó kó sínú ìgbà ọjọ́ kẹyìn gbọ́ náà ní gbogbo ẹ̀ ẹ̀rí فكل ما بعد الموت فهو من اليوم الآخر. akhir wọ́n ní gbogbo nǹkan tó gbogbo òṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà téèyàn bá ti kú lẹ́yìn ikú lára àwọn àlámàrí ọjọ́ kẹyìn náà ni min hini takurujo ro minal jasad látìgbà tí ẹ̀mí bá ti jáde kúrò lára yukol wọ́n máa sọ pé wọ́n máa ń sọ wípé màmá tafakọdùkọ́ amẹ́tìkìyà amẹ́tìhù gbogbo ẹni bá ti kú àlùkìyà máa lè ṣe kínni alikiyama rẹ̀ ó ti tó ó ti dé. وقد دخل فيما يكون بعد الموت وقد دخل فيما يكون بعد الموت wọ́n ní gbogbo àwọn nǹkan tí mamu ahmed sì kàálẹ̀ yìí pátá á rí i pé gbogbo ẹ̀ ó kó sínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kíni jama lẹ́yìn ìgbà téèyàn bá kú ni ẹ̀yìn kú ni gbogbo àwọn eléyìí so lára àwọn téèyàn bá wá gbàgbọ́ lára pé èèyàn gbọ́jọ́ ọjọ́ kẹyìn gbọ́ òun náà ni gbogbo àwọn eléyìí náà wọ́n ní wàmí mayẹ̀kú nubadel maut lára àwọn nǹkan tí ó wà ṣẹlẹ̀ lẹ́yìn ikú òun náà ni alimanu bíi azabil kọ́bùrì kéèyàn ó gbà yanu sàárè gbọ́ wábi nàìmìhì àti kẹ́nu sàárè ṣèwọ̀n pàtí muhadith wà fún méjèèjì ẹni tọ́lọ̀ ń kẹ́ àti ẹni tí ó jìyà bẹ̀ abẹ́lọ̀ ń kó ṣe wálẹ̀ ní ìkẹ́ ونؤمن بذلك كما وردت بها الأحاديث الصحيحة a sì gba gbogbo àwọn nǹkan yẹn gbọ́ gẹ́gẹ́ báwọn hadithi tó gbádùn tó lálàáfíà gẹ́gẹ́ bó ti ṣe wá fún látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn hadithi táwọn náà wá mú wá ẹ̀rí nínú rẹ̀ ó náà ní ọ̀rọ̀ òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó ní istajiru billahi min azab alqabr fa inna azab alqabr haq anabi ni ẹ sáàdì ọlọ́run ọba ẹ wá sọ ọlọ́run ọba kúrò níbi yanu sàárè yẹn ni pé ẹ máa bẹ lọ́run ọba pé ọlọ́run dákun làmì nínú yanu sàárè o ọlọ́run làmì nínú yanu sàárè o ẹ máa bẹ lọ́run ọba kọ́lọ́run sọ yín kó là yín kó nú yanu sàárè anabi ni fa inna azab alqabr haqqun torí pé ìyanu sàárè nǹkan òdodo ni o kì í ṣe rọ́ o kì í ṣe ṣeréṣeré o bí ọ̀rọ̀ tó máa ń sọ wá ní kò ń ṣe ṣeréṣeré ìyanu sàárè kò ń ṣe kíni jama kò ń ṣe ṣeréṣeré confam ni kì í ṣe ṣeréṣeré o ẹ̀rí. lára náà ni ọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó tún sọ pé inna al-qabra manazil al-akhirah. dájúdájú sàárè ni àkọ́kọ́ bùsọ̀kalẹ̀ sí ọjọ́ kẹ́yìn pé èèyàn ń lọ sọ́run ibo ni kọ́kọ́ sọ̀kalẹ̀ sí inú sàárè sàárè ni àkọ́kọ́ ibùsọ̀ ọjọ́ kẹ́yìn fa innama naja minhu ó ń ṣe ọlọ́run ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá là nínú yanu sàárè fama ba'dahu aysaru minhu ntòkù tí ó fèsì lẹ́yìn tinú sàárè ni. Allahu Akbar téèyàn bá fi lè mórí bọ́ tó bá ẹ̀skẹ́pù ìyanu sàárè èyí tí ó fèsì lẹ́yìn yẹn èyí tí ó yìí sì fún ni yóò rọrùn fún yóò yìí sì fún. ó ń ṣe ọlọ́run wa ní wa in lam yanju fama ba'dahu ashaddu minhu tí ò bá ti lè là nínú ìyanu sàárè èyí tí ó fèsì lẹ́yìn yẹn ó lè jù yìí tó bá pàdé nínú sàárè lọ. Allahu Akbar. ẹ wù sàárè bó ṣe rí láfi pé sàárè á àyè kan tó lágbára ni o àyè kan tó ṣe kí ni jàmá tó ní agbára ni sàárè ni ó dìtámì bí ìrìn àjò yòókù ó ṣe rọrùn sí òun ni ó sì dìtámì bí ìrìn àjò yòókù ó ṣe ṣe kí ni bí ó sì le sí òun tó ànábì sọ níṣẹ́ ọlọ́run ọba lẹ́ni tó bá wọnú sàárè tó bá là nínú yàánu sàárè ẹni tí ó fèsì rọrùn ni ẹni tó bá wọnú sàárè tó bá kó sínú yàánu sàárè ẹni tó kù tí ó jẹ níyà ó le jù yìí tó jẹ yẹn lọ ó le jù yìí tó jẹ yẹn lọ. ló fà á tó já sí pé nínú ìṣesí àwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú wa wọ́n máa ń nípayà fún sàárè wọn ju àlìkíyàmà lọ wọ́n máa ń nípayà fún ju ọ̀run lọ nǹkan bọ́ yìí rèé wọ́n máa ń di wọ́n máa ń wá gbogbo ọ̀nà pé bó o de sàárè yẹn ò ṣe ní jẹ́ ewu fáwọn tó kàn bìlíwò pé tí àwọn bá fi lè rí ibi là nínú sàárè ìyókù ti rọrùn ìyókù ti rọrùn ṣùgbọ́n a máa ń kó ìpayà sàárè yẹn sẹ́ni pé bó la ṣe ní jíyanu sàárè bó la ṣe ní jíyanu sàárè ẹ dákun ẹ má jẹ́ a máa tanra wa a máa ń tanra púpọ̀ lórí ilẹ̀ ayé o ẹnu àfa ẹnu ìkànnì àwọn àfa ni mo ti gbọ́ kọ́lọ̀n bá ní sọ wọn kó bá ní sàlékún dódédé wọn àti tiwa náà wọn ló kan kú nílùú Ìbàdàn náà ni àwọn àfa kan ẹlòmínà tún lè ti gbọ́rọ̀ yẹn nínú wọn àwọn àfáà kan àwọn àpéjọ síbẹ̀ àwọn ń tan àwọn ọmọ olókùú bàbá wa ṣe àmànù wọn mú owó ten thousand wá aláwọn fẹ́ ra bẹ́ẹ̀dì fókù yín nínú sàárè bàbá wa bàbá àdínì wọn mú owó five thousand wá aláwọn fẹ́ ra fáànù fún sínú sàárè bàbá wa bàbá kìnnìkan wọn mú ten thousand wá aláwọn fẹ́ ra ẹ̀sìn fún sínú sàárè àwọn ń tan àwọn èèyàn àwa ń tan àwọn èèyàn àwọn kan máa gbowó ni wọ́n máa tàn yín ẹni tí o bá fẹ́ kó kú yóò jìyà nù sáré kó máa mú wá ah, ẹni tí o bá máa gbọ̀n kó máa jìyà kó máa jìyà owó òun ò ní kó kó máa jìyà bókun yẹn bá tó bá wọ́ ti kó jẹ ìyà owó òun ò dáyà òkú kò dá dúró tókun yẹn bá sì ṣiṣẹ́ mọ́ jìyà àìfáwọn àfáà lówó òun ní kó kú yẹn ó jìyà àwọn àfáà kan tàn yín gbájú ẹ̀ lásán ni lẹ́yìn náà ni pé àdúrà ìjọsìn ni bó lè yóò ṣe dájú tó yájú pé táwọn bá fún ọ lówó o lè tọrọ o lè sọ pé kọ́ lọ́wọ́ kẹ́ òkú táwọn bá àfi táwọn bá fún ọ lówó lo tó lè sọ pé ọlọ́run kẹ́ òkú yẹ ọlọ́run gẹ́ táwọn bá ti fún ọ lówó o lè sọ pé kọ́ lọ́wọ́ kẹ́ kọ́ lọ́run gẹ́ ọ̀dájú èèyàn ni ọ. ọ̀dájú èèyàn ni ọ. sọlọ́run ọba kò fi ṣe déédéé bọ́n bá ti náwó bọ́n bá ti náwó àdúrà sí láì bá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé yẹn lọ́wọ́ bá fi tó ni kèfèrí mi ò gbádùn sàárè ju mòmìnì lọ pépé àìmáyé mòmìnì tó kù ní tí o ti ra àwọn èèyàn jókòó àdúrà fún àìmáyé kèfèrí tó yá sí pé thousands ni wọ́n ń ná di òkú ẹ̀ fáwọn àfa thousands tí ẹ̀ ló wá dìtámì kẹ́ rẹ̀ ni kò dìtámì kẹ́ rẹ̀ kò dìtámì kẹ́ sotori ẹ̀ àwọn tí wọ́n já wọn ẹni ìsìn tá a gbọ́ inú ìsìláàmù ni pé òkú èèyàn tí èsì ìkú ni ó ṣiṣẹ́ bò nínú sàárè ó ṣe rí òní ó ṣe tó bá kàn ti kun táwọn kan máa fi ràn án lọ́wọ́ náà ni pé gbogbo ìgbà tá a bá ti gbọ́ pé ti kú báyìí títí láyé láyé ńgbà táwa ní ìbáyìí tí ìkú tá a bá ti rántí rẹ̀ á tún máa lọ pé ọlọ́run kẹ́ ìyẹn ni lára Islam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ti kú taba ti dárúkọ rẹ̀ ani sallallahu alaihi wa sallam alekun àdúrà nìyẹn taba dárúkọ àwọn sàábé ani radiyallahu anhu kọlọ̀ ń yọ́nú sí taba dárúkọ àwọn afẹ́sìn ani rahimahullah kọlọ̀ ń wò kẹ́ ìlànà ìsìláàmù nìyẹn gbogbo mùsùlùmí tẹ́ ẹ bá ti ń rántí tẹ́ ẹ bá ti ń rántí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń rántí ẹ ẹ mà ní kọlọ̀ ń kẹ́ ni kódà yorùbá náà ní ṣe sí yẹn yorùbá náà ṣe kí ni wọ́n á ní ṣe sí yẹn nígbà tí ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀ díẹ̀ ni àmọ́ kámẹ́jọ kásẹ̀ ńlẹ̀ ìṣesí tó dáa ni tí yorùbá tẹ́nìkan bá ti kú tí yorùbá bá wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yorùbá sọ pé ah aláàjì aláàjì kò aláàjì òsì òyẹmí ah, ọlọ́run kó bá ní bẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run kó bá ní kẹ́ ó sọ̀rọ̀ kanjọ́ kan wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó ti ọ̀rọ̀ rẹ̀ wọ́n tọrọ àdúrà fún náà ni ó dáa púpọ̀ táwọn náà bá ti rántí ẹnìkan tó jẹ́ àwọn mùsùlùmí làwọn máa ń ṣe yẹn fún tó pé kèfèrí tó bá ti kú lórí ìṣe kèfèrí ni àdúrà wọ wúlò fún ọmọ ṣùgbọ́n mùsùlùmí tá a bá ti rántí rẹ̀ a máa ṣàdúrà fún ó jẹ́bi wa o kò jẹ́bi wa o ṣé mùsùlùmí ni ó ti kú a máa ṣàdúrà fún láti máa rántí àwọn àfáà kan lẹ́yìn yorùbá tó bá ní ṣe eh, baba kamali ani rahimahullah à ń tọrọ àdúrà fún ẹ pé kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn ẹ bá ní sheikh adam ani rahimahullah kọlọm bá wa kẹ wọn àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá mọ̀ tán jẹ́ mùsùlùmí táwọn ẹni ọ̀rọ̀ ìmọ̀ràn mùsùlùmí ni wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n ti lọ pàdé ọlọ́run lópin ìgbà tó tán àbá ti jẹ́ kékeré ní alẹ́tọ̀ọ́ láti ṣàkáàánú wọn kábẹ́ lọ́hùn kọ́lọ́hún ṣe kí ni kọ́lọ́hún ó kẹ́ wọn. pàtàkì jùlọ tí maslaha tó bá tó béèrè fún láwùjọ so mùsùlùmí tẹ́ bá ti rántí ẹ̀ gbogbo ẹ̀ máa tọrọ àdúrà fún ni so ìyẹn jẹ́ bá a ríyàn sì jẹ́ tó torí ẹ̀ ká gbìyànjú láti mójútó sàárè wa dáadáa inṣàlá tààlà àdúró báyìí a tún máa mú àwọn àhàdíìsì míì tí àlùfáà wa mú wa a tún máa tún kà síra wa ní etí ẹ̀rí nínú àdísì tá a mú wa àti sọ lẹ́ẹ̀kan lára ẹ̀ náà ni àwọn méjì tí ànábì sọ pé wọ́n ń jìyà nínú. No, sàárè tànàbí sì já ewé igi ọ̀pẹ ó já ilé sàárè wọn lórí tó pé òun ṣìpẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ọba dàtí àtàyè náà lànàbí ti ń ṣìpẹ̀ àwọn èèyàn kan má jìyà pé òun ṣìpẹ̀ wọn kọ́lọ́run ọba dá ìyà yẹn dúró fún wọn ṣùgbọ́n ó wà ìṣìpẹ̀ yẹn wà limited àsìkò wo dìgbà wo dìgbà tí igi yẹn ó fi ṣe kí ni tí ó fi gbẹ náà ni ìgbà tí ó fi gbẹ náà ó dẹ̀ já mọ̀ pé nǹkan tí wọ́n ti ń torí ẹ jìyà yìí nǹkan tọ́pọ̀lọpọ̀ ọyìn máa ń fojú rí náà tẹ̀yìn kàkún ni àkọ́kọ́ ó ní kan nu wọn tó bá tọ̀ kìí jẹ́ kí tọ̀ ó dá ìtọ̀ máa ń ru sí i lára àbí ibi tó bá ti ń tọ̀ gan-an kò ní sọ pé kí tọ̀ máa ta sí òun lára kìí ṣọ́ra fún tọ̀ ìtọ̀ tún lè máa ta sí lára ànábìrin torí ìṣesí yẹn ló fi ń jìyà báyìí pé kìí ṣọ́ra fún ìtọ̀ tí bá ń tọ̀ kó má ta sí ní ara àbí kó má ro sí ní ara torí ti fi ń jìyà ni ẹnì kejì ànábì ní olófófó lòun ó máa ń ṣe òfófó káàkiri a sì mọ̀ pé òfófó ó máa ń ba nǹkan jẹ́ tòtórí òfófó náà lòun fi ń jìyà nínú sáré àgbọ̀ yìí sọ yìí tó bá gbọ́rọ̀ eléyìí yóò lọ sọ fẹ́lẹ̀ ẹ̀rí káà ni wọ́n má bàa tò fẹ́lẹ̀ lè ba éèkì eléyìí yóò máa sọ káàkiri gbogbo ẹni tẹ́ ẹ máa ń ṣerú ẹ sọ́ra o gbogbo ẹni tẹ́ ẹ máa ń ṣerú ẹ ó kún rí Facebook náà ń sin náà ó kún rí Facebook bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ ẹni tí ò sọ àwọn tí ó tu nítukutu ó ti sọ pé ah ṣùpáàzù báyìí ló fọ̀rọ̀ rẹ̀ bú ó ti ṣòfófó náà nìyẹn ẹ̀ ń láti sọ́ra ọ̀rọ̀ tẹ́ ẹ máa fi dá wàhálà alẹ̀ tẹ́ ẹ máa fi dá fìtínà alẹ̀ nìyí tí ó máa wá sọ àwọn èèyàn di ọ̀tá wọn sí bóyá dèdè nǹkan tí wọ́n ní ní israel láàrin ara wọn nǹkan tí ó lè yanjú ní sẹ́yìn ò bá dákun ẹ̀yin ó máa wá fúẹ́lì rẹ̀ wà láyọ̀ lọ́wọ́ obìnrin ẹ lè escape gbogbo ọ̀ràn tẹ́ ẹ bá dá lórí àlámọ̀rí dọ̀gbìndì àlùfíàmọ́ lọ́wọ́ obìnrin pàtàkì jùlọ tó bá ti ní ń ṣe pẹ̀lú àwọn èèyàn tó bá jẹ́ pé láàárín ìwọ àtọ́lọ́run ni ọlọ́run tiẹ̀ lè ṣe kíni ó lè pardon ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé láàárín ìwọ àtọ́lọ́run àtẹnìkan ọlọ́run ọbọ̀ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ẹlẹ́tọ̀ yẹn níjọ́ gbìndín àlùkìyàmà kó tó lọ abẹ́ẹ̀ máa dé sí alimọ́fúlẹ́sì ni wàkọ̀dí kọ́dà fàhádà wàṣàtà màhádà ó bu eléyìí ẹlòmíì èébú rẹ̀ ò dá lórí Facebook èébú burúkú tí a máa dé sí wàṣàtà màhádà mọ́ni ó bu eléyìí ṣùgbọ́n àti yà kàn máa ń bu àwọn èèyàn bukubu ní bukubu ní ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ní ọmọlúwàbí àwọn èèyàn ṣòro ta lù ọmọlúwàbí àwọn èèyàn ó ṣòro talù kódà bó jẹ́ kékeré la bá talù ọmọlúwàbí rẹ̀ lọ́nà àìlẹ́tọ̀ọ́ ọlọ́wọ́n bó gbẹ̀san fún un kọ́lọ́wọ́n bó tó dájọ́ rẹ̀ ọlọ́wọ́n gba ẹ̀san fún un torí ẹ̀ gbogbo eléyìí náà à ń fi eléyìí náà fi ń sọ wa lára ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ tó já pé tí nǹkan kan tẹ́nìkan bá ti sọ kankan àákàn máa fi ọ̀rọ̀ tiwa làákàn máa fi dá wàhálà lẹ̀ máa fi dá fìtínà lẹ̀ ẹja sọ̀ra nìyẹn káfà àwọn onímọ̀ alẹ̀ kányanjú ọ̀rọ̀ láàrin ara wọn wàláyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bá ń lọ láàrin àwọn onímọ̀ táwọn aláìmọ̀kan àbí àwọn aṣa ò bá dá sí ni kò bá rọrùn láti panẹ́ ṣùgbọ́n títorí àwọn aláìmọ̀kan àtàwọn aṣa tí wọ́n máa ń dá sí ọ̀rọ̀ ní ó máa ń jẹ́ kọ́rọ̀ ó kẹnu ju bó ti yẹ kó kẹnu lọ so abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó ṣàánú ẹnì wa kó má ṣe wá lẹ́ni tí kó sì wá lẹ́ni tí ó rí kẹ́ nínú sàárè àti níjọ́ gbẹ̀ndé alkiyama wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi bóyá béèrè ẹyọ kan àbí méjì